أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا طيبا مباركا فيه اللهم لك الحمد كما خلقتنا ورزقتنا وهديتنا وعلمتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد بالإسلام والقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة كبدت أجونا وبسطت رزقنا وأظهرت أمتنا وجمعت فرقتنا وأحسنت معافتنا ومن كل ما سألناك ربنا أعطيتنا ولك الحمد على ذلك حمدا كثيرا لك الحمد بكل نعمة أنعمت بها علينا من قديم وحديث أو سر أو علانية أو خاصة أو عامة أو حي أو ميت أو شاهد أو غائب لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت حمدا يوافي نعمك ويكافئ مزيدك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المنعم المتفضل على عباده وأشهد أن نبينا محمدا عبده ورسوله خاتبه ربه بقوله أعوذ بالله من الشيطان الرجيم وكان فضل الله عليك عظيما عباد الله إن الفرد منا لو أحسن إلي أحد من العباد فأخرجه من ضائقة أو قضى له حاجة أو عاونه في أمره أو حتى عامله عامله أو حتى عامله باللطف فإنه لا يعرف كيف يشكر ويرد جميله بل قد يقول له إني عاجز عن الشكر وإن لك علي لفضل هذا ما عبد من العباد وفي أمر يحصل على قلة وقد لا يتكرر فكيف يكون موقفنا مع رب الأرباب الذي له يد طول وله حول العزيز الوهاب الذي يقول وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة يخبرنا سبحانه وتعالى أنه لا سبيل لحد وحصر نعمه فهي كثيرة متتابعة لكننا سنعيش ما بعد منها لنشكره جل وعلا إذ يقول وسنجزي الشاكرين والشكر طريق الزيادة لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له وتوب إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa Ọlọ́run ada ọpẹ́ fún ọ ọpẹ́ èyí tí a dá fún ọba wa ọpẹ́ èyí tó má tó níbùkún ọpẹ́ tá a dùn láyé tá a tún dùn lọ́run ńgbà tí àwọn ọmọ àlìjánná bá wọ àlìjánná tán a tún dúpẹ́ fọlọ́n pé alihamdulilayi lẹ́bi ahalalana dára lè muqama ọlọ́wọ́n a dúpẹ́ fún ọ tó ṣe lé ibùgbé yìí lẹ́tọ̀ọ́ fún wa òun ló ṣe lẹ́tọ̀ọ́ kí n sagbára wa ọlọ́wọ́n abiyọ mọ́sálásí tó wá máwọn tí yóò rí ọpẹ́ ayédú tí wọ́n tún rọ́pẹ́ tàlkìámọ̀dú ọlá àti tóbi ọlọ́run ọlọ́run rẹ sí. ọpẹ́ tó sí ọ ńbo la gbé ọtọ́ sí ọ látara bó o ṣe dá wa ọlọwọ àdúpẹ́ fún ọ ọpẹ́ tó sí ọ látara bó o ṣe ń sáàsì kí ìjẹ́ mú fún wa ọlọwọ àdúpẹ́ fún ọ ọpẹ́ tó sí ọ látara ìtọ́sọ́nà rẹ tó o ṣe fún wa ọlọwọ àdúpẹ́ fún ọ ìrẹ́ lọ́pẹ́ tó sí látara òye ìmọ̀ tó fi mọ̀ wá pé rẹ̀ lọ́tọ́ sí ká máa sìn ọlọ́run àdúpẹ́ fún ọ. ìrẹ́lọ́ba tó pẹ́ tó sí látara pé wọ́n lo mẹ́nìkọ̀ọ̀kan wa kúrò nínú òkùnkùn kèfèrí ó mú wa kúrò nínú òkùnkùn ẹbọ bọ́ sínú ìmọ́lẹ̀ Islam ọlọ́run adúpẹ́ fún ọ látara wípé gbogbo ohun tó jẹ́ bẹ̀rù ó sì ń sọ ọ́ di fàyàbalẹ̀ fún wa gbogbo ẹrù ńláńlá tó lè wọ̀ wá lọ́rùn ọ̀ ń bá ní sọ di fúfúyẹ́ ọlọ́run adúpẹ́ fún ọ ìrẹ́lọ́pẹ́ tó sí pẹ̀lú islam tá a wa nù rẹ̀ yìí ọlọ́run adúpẹ́ fún ọ ìrẹ́lọ́pẹ́ tó sí látara alukuraanu tó fi ṣe atọ́nà wa adúpẹ́ fún ọ látara akẹ́rẹ́ lórí ara lè wa ọlọ́run adúpẹ́ fún ọ látara oore rẹ wa ọlọ́run afẹ́pẹ́ fún ọ látara àlàáfíà rẹ wa ọlọ́run adúpẹ́ fún gbogbo ète ọ̀tá. ọ̀ ń sọ di pàbó lórí wa ọlọ́wọ́ adúpẹ́ fún ọ ìrẹ́lọ́ba tọ́jẹ́ pọ̀ tí àsìkí rẹ wa ọtẹ́lẹ̀ fún wa bó o ṣe fẹ́ ọlọ́wọ́ adúpẹ́ fún ọ adúpẹ́ látara tó fi wá sínú ẹ̀ yìí àlùmọ́ tó fi sínú òkun àlùmọ́ tó oníkọ́ hàn ọba gbogbo ń tọ́ fọ́nká ìwọ ló kójọ adúpẹ́ fún ọ tó fún wa gbogbo tá à ń béèrè inú ti ń fún wa. ọlọ́wọ́n adúpẹ́ fún ọ látara tó ṣe fún wa ọlọ́wọ́n ọba ìrẹ́lọ́pẹ́ tó sí hamdan kasiran tayyiban mubarakan fi lọ́pẹ́ tó pọ̀ èyí tó níbùkún ìrẹ́lọ́pẹ́ tó sí látara àdẹ̀ra rẹ lórí wa ìdẹ̀ra tó ti jìnnà ìdẹ̀ra èyí tà ń lò lọ ìdẹ̀ra tó súnmọ́ ọlọ́wọ́n adúpẹ́ fún ọ ìdẹ̀ra rẹ tó pamọ́ táwa gan ọmọ tó ṣe fún wa nídẹ̀ra ọlọ́wọ́n adúpẹ́ fún ọ. ìdẹ̀ra rẹ tó fojú hàn tí gbogbo ayé mọ̀ lára wa tí wọ́n mọ̀ kọ́ dẹ̀ wá lára ọlọ́wọ́ adúpẹ́ fún ọ ìdẹ̀ra yìí tó fi sàwálẹ́sà tó fi sàwálẹ́sà tí ò sí lọ́dọ̀ ẹlòmíì ọlọ́wọ́ adúpẹ́ fún ọ ìdẹ̀ra tó ṣe tó kárí táwa náà ló ń bẹ̀ adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ látara rẹ èyí tá tó fi yọ́nú sí wa ọlọ́run mọ́sálá ìyọ́nú sí wa a máa dúpẹ́ fún ìdá rọ̀dí ìta tí ó fi dójú ìyọ́nú rẹ ọlọ́run mọ́sálá sí wa hamdan yuwa fi ni hamak wọ́yùká fi mazida lọ́pẹ́ eléyìí tá a fi ń ṣe rẹ lórí wa tá a tún fi ń béèrè àlékún fún wa ọlọ́run máa fún torí inú bẹ́ẹ̀ni kan bá ṣe dáadáa sí wa nínú ẹ̀dá ó ṣe nǹkan kan fún wa tọ́jọ́ wa lójú à á gbìyànjú láti dúpẹ́ fún un kódà a lè sọ fún ti gan pé ìtì ẹ̀mọ́ bí mo ṣe lè dúpẹ́ fún ọ. àyà á bá ṣe lè dúpẹ́ bóun ni yóò ṣe wá rí pẹ̀lú ọba wa tí ò fi wálẹ̀ ń kankan ọba alágbára ọba tó jẹ́ pé ń bẹ́ẹ̀ yẹn bá fún wa ní ìka lè sọ fún wípé agbára kó fún wa ló ní agbára kó gbà lọ́wọ́ wa kò sí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́nkọ́hùn ọ̀nà méjèèjì lọ́ba yìí gbà lágbára òun ló lágbára kó fún wa ọwọ́ ẹ̀tún lágbára bó bá fẹ́ gbà á lọ́wọ́ ẹ̀ ọmọ èèyàn ò lè máa níròyìn méjèèjì ẹyọkan níbẹ̀ lọ́wọ́ ọmọnìyàn ọba ni títóbi ní fọba yìí ọba yìí ti ń sọ nínú ọ̀rọ̀ kan ó ní wa ataakum min kulli ọlọ́ọ̀ni gbogbo tẹ́ ń béèrè pátá ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ la fún yín kò sí tẹ́ ń béèrè nínú tẹ́ ń béèrè à ń fún la ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bálẹ̀ máa èmi mélòó lè fẹ́ kà ń bẹ̀ ẹ̀ nílé títóbi ní yìí ọba yìí ó lé ọba tó jẹ́ pé asibaga aleikum ní ọlọrun ọlọ́run nídẹ̀ra mi mo fi bò yín dẹ́rù lọ tó hàn ẹ dámà nínú èmi ń lò bá ti nà àwọn ìdẹ̀ra mi ń bẹ tó mi mo ṣe fún ọba yìí subhanahu wa ta'ala ó ń jẹ́ ká mọ̀ wípé kò sí bá a ṣe lè ka ìdàrà òun tó a kásán ọba yìí ohun tọ́lọ̀ subhanahu wa ta'ala tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ wa gbogbo gbà òun ni ká máa sẹ̀mí pẹ̀lú ọpẹ́ sí ọba yìí ọba yìí lọ́ba tá a máa fọpẹ́ fún ó sì sàdéhùn dáadáa fẹ́ni tí bá ń la fi dákẹ́ ọpẹ́ látara oore rẹ̀ tó ṣe fún wa pàápàá jùlọ rọ̀mùdánù tó kọjá ó tó lọ́pẹ́ lọ́tọ̀ ọlọ́run dúpẹ́ fún ọ àdéhùn rẹ tó ṣe fẹ́ni tí bá ń dúpẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí bá lè dúpẹ́ orí ọlọ́run ẹ̀sẹ̀ tún ń bẹ lọ́dọ̀ mi ń san fún ọlọ́run ní lẹ́sàn-án pé ń dúpẹ́ ní ká máa dúpẹ́ bá a ṣe ń dúpẹ́ yẹn wọ́n tún máa kọ́ ládàálẹ̀ wípé à ń sin ọlọ́run ẹ̀sìn ní ọpẹ́ a gbọ́dọ̀ fi fẹ́ lomi ju Allah wa ta'ala ṣukuru ọba ni la in shakartum la azidannakum wala in kafartum inna la mo bá ṣoore fún yín tẹ́ ẹ bá lè dúpẹ́ orí èmi ọlọ́run ọlọ́run lèmi ọlọ́run ṣe tán láti wá ṣe àlékún oore yín yi. bá wá kọ̀ tẹ́lẹ̀ àwa tí ò ní ń bẹ ó tóbi o èyí tọ́lọ́ ń ṣe fẹ́mi àtẹ̀yìn òun náà ní ní matoli islam tọ́dọ̀ yẹn wọ ìkìmọ́lù ọ̀gá àdẹ̀rà tó tún wá ṣe fún nínú islam yìí kò fi àṣepé rẹ̀ sínú ìgbà ànábì ọlọ́run ó ṣerú yìí fáwọn ànábì ọlọ́run pé àṣepé iṣẹ́ ìgbà ànábì òjò ṣàṣepé iṣẹ́ rẹ̀ nígbà rẹ̀ òpin ìgbà ànábì ni ó padà wáyé tí ó ṣẹ̀ṣẹ̀ wá rẹ̀ oore tọ́lọ́hún ṣe fọ́ wa òun ni wípé ìsìláàmù tó fún wa akíma lánàá ọba ní parí wa kò fi àṣepé rẹ̀ sọ́wọ́ ẹlòmíì lòjíṣẹ́ tó rántí wa lọ tó tóbi ní nítorí wípé ẹ̀sìn ọlà àti dáadáa ayé àtọ̀run ibẹ̀ láti rí òun lọ́mọ́lọ́n subhanahu wa ta'ala òun ló fi sú wa lóhùn inú kan ọlọ́ni lakum dinakum ọlọ́ni lónìí èmi ọlọ́run ti pé ẹ̀sìn yín fún wa atmamtu alaykum ni'mati mo sì ti pé dẹ̀ra mi lé yín lórí islam dina. mo yọnu sí ìsìláàmù lẹ́sìn àsìlà ẹ gbọ́dọ̀ sí ẹ̀sìn míì má ọ̀gá àdẹ̀rà tọ́lọ́hún ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ní ìmọ̀sálà amnu minal khawf wal it'am minal ju' ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀nlà wa pàápàá bá a bá wo orílẹ̀-èdè tọ́lọ́hún fi wá sí orílẹ̀-èdè tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ó kún fọ́pọ̀lọpọ̀ ìbẹ̀rù ìpáyà. ó kún fọ́pọ̀lọpọ̀ páyà àìnífọ̀yàbálẹ̀ ó kún orílẹ̀-èdè yìí ṣùgbọ́n lọ́n subhanahu wa ta'ala ọ̀sánú wa ọkẹwa ọkẹwa ó ṣe wá ní ẹni tó wà nínú ìfọ̀yàbálẹ̀ gbogbo pákáleke ọlà wà nínú rẹ̀ ìdẹ̀ra tó tóbi ni ẹni tó bá máa ti ń lọ láyé oorun ni máa gba oorun mélòó mélòó jáde àti ẹ ti ń jáde. tí wọn láǹfààní àti padà sílé mọ́ mélòó mélòó tọjá pé bẹmí àjẹsí ń dágbére pa ń lọ bí kan táwọn wọkọ̀ ń gbé á lọ ń gbé á dé ìlóru àwọn míì ewu ojú ọ̀nà tá a wà yìí ọmọnìyàn ò ti jọ ọmọnìyàn lójú kọjọ́ ọmọnìyàn lójú ewúrẹ́ ọlápọ̀nlé lọ́dọ̀ àwọn ọmọ èèyàn lónìí jọmọ ènìyàn lọ. ìwọ̀nba lẹ́mọ̀ ń gbúrò fún ẹgbẹ́ wúrẹ́ mọ́ èèyàn ló tí wọ́n ń gbé láyé john lẹ́mọ̀ gbọ́ ọ̀tá lọ́gbàdì ẹ̀mí táǹgbẹ́ràn mi àwọn olè john nu kòsímánì ìsìn ọ̀wọ́n ǹjẹ́ ẹ̀ máa gbọ́ gbé lágbájá ni iye báyìí ni wọ́n ń béèrè báwùjọ wá ṣe dà nìyẹn inú ẹ̀ náà kálukú wá ti ń rìn ibẹ̀ la ti ń lọ ibẹ̀ la ti ń bọ̀ ọlọ́run sì ń là wá nú ewu yìí èsè kankan èsè agbára kan èsè ara tó máa dì èsè tó pè kó tó jáde láàárọ̀ èsè tó ń tọ́lá èsè tí wọ́n fi bù ọ́ lágbárí èsè tó fi ń wẹ̀ ìsọ ọlọ́run ni àbọ̀ ọlọ́run ètò ọlọ́run lórí ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa ni wípé a máa fo ewu dá. a máa là nínú gbogbo aburú anú ọlọ́run lórí wa ni kò sí tọ́ba yìí ń béèrè lọ́dọ̀ wa jọpẹ́ lọ ní látara àfàyàbalẹ̀ nínú páyà nínú ìpayà nínú ìpayà láwà pàápàá lórílẹ̀‐èdè tá a wà yìí ọlọ́wọ́ adúpẹ́ fún ọ àlejò àmú mi ebi ń bá yàn bà wá tó ti ọba yìí tún ṣe ń tá máa ń ṣe fún wa ó ṣe tá ń jẹ fún wa ó ṣe tá ń jẹ fún wa ìdẹ̀ra ni èèyàn lè máa yí ìdẹ̀ra méjèèjì yìí àfi gbà gbogbo ẹ̀ bá bọ́ ọlọ́mọdé ọ̀bọ máa lọ lèyàn tó ọmọ yí ẹ̀ àwọn tí wọ́n mú nígbèkùn ní àwọn tí wọ́n ti mọ́bì kan àwọn ni wọ́n máa yí bẹ́mi àtẹ̀yìn tẹ́ kiri. ẹni tí ò ní tí yọ jẹ òun lọmọ yìí tí ń bẹ ń lé dọ́ọ̀kà fún gàrí ní tìmú lọ́sẹ̀ yìí àtẹ̀pà tí ọjọ́ lójú bẹ́lómi bá rí àdúrà ni wọ́n máa ṣe fún ọ ma ń bẹ létí èyí mọ yìí ìdára méjèèjì yìí àfitọ́ bábọ́ máa yàn lọ nínú ìdára ọba wa. òun ní gbogbo ń tọ́lọ́hún tún fi sí ala tá a fi ń mà páǹjẹ́ èèyàn ìta fi ń mà páǹjẹ́ èèyàn ọmọ nínú ojú tá a fi ríran ọmọ nínú etí tá a fi ń gbọ́ràn ọmọ nínú ahọ́n tá a fi ń sọ̀rọ̀ ọmọ nínú ẹsẹ̀ tá a fi ń rìn ọmọ nínú ọwọ́ tá fi ń mú nǹkan tí gbogbo ń yìí bá ti ń jọ́ mi èèyàn mọ́ kò sí ti ń jọ́ mi èèyàn gbogbo oríkè yìí lọ́ba yìí fi kẹwàá ó fi sí aláàánú àmọ́ bó ṣe débẹ̀ àmọ́ bó ṣe yẹn bá kọ́lé ní ìsìn tí ó fọná sí yọ ọmọ wàhálà tó ń wọ́n ṣe iná dákúdájí yọ ọmọ wàhálà yọ ọmọ ìnáwó tó wọ́n nà ìmọ̀lẹ̀ ojú àti ẹ̀ ń lò bó ṣe

tí wọn bá mẹ̀mí ọlọ́run tí wọn mẹni tí wọn máa dúpẹ́ fún èmi ni wúwà èmi lọ́ba náà lẹ́bí àǹṣá àkùn èmi ni mo àǹṣá àkùn gbólóhùn yẹn ló fi jẹ́ pé ẹni tí ó tú Quran yóò gbìyànjú sédè mi tí lárúbáwá ní àǹṣá ìdí ò sí tẹ́lẹ̀ tọ́jẹ́ wípé ẹnìkan lọ́wọ́ fi lọ́lẹ̀ èmi ni mo wù yín èmi mo wù yín. nígbà tẹ́ tí ẹ̀ sí nǹkan kan kankan ń bẹ èmi mo wù yín jáde à ń ṣe àkùn kankan ọlọ́run ní tí mo tún ṣe fún yín jẹ́ mo sámà ó sì gbọ́ràn fún yín tẹ́ẹ̀fì máa ríra yín ní nǹkan tẹ́ẹ̀fì máa ríra yín léèyàn ọlọ́run mo sì gbọ́ràn fún yín wọlé mo tún fún yín ní ríran ọlọ́run ọkàn tẹ́ máa ro nǹkan mo fẹ́ lọ sè yìí mo fẹ́ jẹ yìí mo fẹ́ múlẹ̀ yìí mo fẹ́ lò yìí ọlọ́run lèmi mo sọkàn bẹ́ẹ̀ fún yín èmi ni mo dá fún yín ọlọ́run ṣe yín kọ́lí ìlànà máa tàṣìkòrò ọlọ́run ní díẹ̀ lọ́pọ̀ ẹ̀yìn ẹ̀yìn òtò ẹ̀wọ̀ òtò lóòótọ́ ọlọ́run ní kọ́lí ìlànà máa tàṣìkòrò ọlọ́run ní díẹ̀ lọ́pẹ́ tẹ̀ ń ọlọ́run ọlọ́run á dúpẹ́ fún ọ. ọlọ́run adúpẹ́ fún ọ. aṣáájú ẹ̀dá anábì wa Muhammad nínú àdìsí tí wọ́n gbà wá anábì ní mani asibami kún àmì náà fi sèrèbìhì. gbogbo ẹni ọlọ́run bá kò sí nǹkan kan ìta le ìta ọ̀dẹ̀ ní máa dúpẹ́ o. ó ní gbogbo ẹni ọba jí làárọ̀ àmì náà fi sírìbì omi orí òkè ẹ̀ ìwọ ọba ọba lọ títí ọ̀rẹ́ lomi ìtọjẹ pé wọn ti yọ kúrò lára àbọ òrí jẹ ti yọ kúrò láwùjọ wà yín ni o ṣèṣe kó wà mi o mẹ́ta ẹ̀ tún náà rí ìlú kan bì náà ti ń anábì ní gbogbo ẹ̀ ń bá jí làárọ̀ orí ń bẹ lọ́rùn ẹ̀ ẹsẹ̀ ń bẹ lẹ́sẹ̀ ń bẹ gbogbo orí kèé pé mọ̀áfán fi kò sì sí ti ń ṣe lóríkì ara yìí ìdá ukú tuyá omi kí láàjẹ láàárọ̀ yìí ó lè náwó sí kankan pé lè jẹ kí lọ́sàn yìí lè rí kankan náwó sí pé eléyìí ṣe wákà anamá ìzàtìlá òdùnìyà o ní kó tí ọ gbà wípé bí ti bó nǹkan gbogbo ayé jọ ti jọ fún yẹn ni o ká máa dúpẹ́ fọlọ́hún ká máa dúpẹ́ fọlọ́hún ìdẹ̀rẹ̀ ọlọ́hún pọ̀ èyí tá a lè kà tán bàbá wa ń dúpẹ́ yìí káwa máa ṣiṣẹ́ lójú ọ̀nà bóun ni ò ṣe ní bọ́ bóun ìtí òfin lè bọ́ òlọ́pẹ́ náà o ọlọ́ni fàkùrúùnì ẹ máa rántí èmi ní gbogbo ọgbà àtúkòrìkùn tẹ ẹ bá ti rántí mi èmi náà máa rántí yín lórí gbogbo ohun tẹ ẹ ń bí mi rántí yín lágbájá ọmọ lágbájá ó bí mi léèrè kan ó náà rántí mi kélé náà máa jẹ mo bá ti rántí yín tí mò ń fún yín ní tẹ́ ẹ máa fún mi. wala takfuruni ni ẹ̀ gbọdọ ṣe àyìmọ́pẹ́dú sẹ́mi ọlọ́run ọlọ́run mọ́sálásí wa lẹ́rú tí ó lè máa dúpẹ́ ìyàwó Aisha kọ́lọ́n bá ní yọ́nú sí i nínú hadisi tí wọ́n gbà wá lọdọ ẹ ó ní má ni'ma. ọlọ́wọ́ ò ní fẹ́rú kan fa alima anaha mi ni indila dàmà pé yí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ilà katabalahu lahu shukuraha kò tí ì dúpẹ́ o ọgbà pé yí ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ló ti wá ọlọ́run ó pè kí wọ́n kà kọ́ lẹ̀ wípé ó ti dúpẹ́ fẹ́mi ọlọ́run kó tó dúpẹ́ nu tọ́gbà pọ́lọ́run ló ṣe ọpẹ́ ni. tọ́lá omi máa ń fi oore tì sọ́dọ̀ ẹ tí sóore alọ́lá ànábì ibi ó ti bẹ̀rẹ̀ nu ọlá ẹ̀gbọ́n ọlá àyà ńtọ́lọ́ ọwọ́ ń fi tì sọ́dọ̀ ànábì ó fi tì sọ́dọ̀ ẹ̀gbọ́n ó fi ti sí ọ̀dọ̀ Jésù Jésù ìfẹ́ sọ́kàn bíi léwu sọnù ní kọjá ó ti pọ̀ ti wá yìí lọ́kàn mi ọlá ànábì kọ̀ǹtẹ́sọ̀ àìmoore fọlóore ni ànábì náà ń jọ ọlọ́ọ̀lọ́ọ̀ ni òun náà ń jẹ́ kí ni ó ń ni ànábì ò lè ṣe nǹkan kan lẹ́yìn tó fún wa ọlọ́run ni ọlọ́run ti sọ́dọ̀ ẹlòmíì Aisha ní gbogbo ẹni tó sì mọ̀ pọ́n bá yìí ló ṣe é tó fi ti sọ́dọ̀ ẹ̀ wọ́n ẹnu pọ́ fi ti sọ́dọ̀ ọlọ́yẹn wọ́n máa kàkọ́ lẹ̀ pé ti ń dúpẹ́. bẹ́ẹ̀ yẹn bá sì ṣe ọlọ́run lẹ́sẹ̀ kan kò tí ì wá foríjì o ṣùgbọ́n kábàámọ̀ kábàámọ̀ ráà kí ló tún sún mi débi eléyìí tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ni mo tún ṣe yìí ọ̀kábàámọ̀. ọlọ́run ó pè kí wọ́n kà kọ́ lé àforíjì fún ẹrú mi tiẹ̀ kábàámọ̀ kóhùn sẹ̀mí ọmọ pé ntọ́ sí ẹni tó yẹ kọ́ máa ṣe kí ni kọ́ máa tẹ̀ ẹ̀kọ́ lomi ìgbà yóò tún máa fẹsẹ̀ yọ yìí ó wà nù tíra kéèké fi kọ́ àwọlé kéwù bàbá àtòsí ẹni yá ama ale mba ya anasha ịda ụlọ ọnụ m'okpue wụọ kwari ha bilima hafi ta ọ ma ya yọ ma nnụnụ fese mgbe ọ bụ anasha wadị ya mgbe ati gbandu m ti ba ati gbandu m ọla ọ ma yayo yọ gawa ịba ka ịwụna rita odama dama aba a ka ole e ole e ji a n'oje amaghị ewu n'oge agwet ama. àmọ́ ṣèta ama m'ode tó di ó mú ọ tó di ó mú ọ ní lè bọ́ ọ ń bọ́ ọwọ́ níbi nígbà tó ń lọ àfààní àmà wà iná ṣàhìdàlá ọmọ pé gbogbo ẹ rí ni kò sí yẹn bá wà lórí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ níwájú Ọlọ́run tó kábàámà ẹnu àbámà tó kó yẹn wọn ó pè kí wọn kàkọ́ lé àforíjì Ọlọ́run fún kò tí ìwà àforíjì o. nínú ẹrú ọlọ́wọ́n ò ní ṣe lóore ẹ̀pàṣọ àtàwọn ọmọ kí òkújẹ lẹ́nu ojú one thousand ọ̀pá mẹ́rin àbí ojú one five ọ̀rọ̀ owó ràjú lè lọ ọba tún gbé fún télọ̀ ọ̀sábà ọba bu lórí ọ̀sáṣe kí wọ́rùn àríwọ̀ kiri ọba tún wá ní alhamdulillah ọlọ́run mo dúpẹ́ aláàjì kàsáàní tó tún fún mi lásọ yìí wọ̀ tọ́ màá lóore. wọ́n ní kò ní tí ìkí bọ́rùn kò ní tí ìkírú aṣọ ń bọ́rùn kọ́ wọ́ tán àtẹ̀yẹ kìfìrà láwùláwù tọ́lọ́wọ́ ẹrú bẹ́ẹ̀ gbogbo ìtí ń jẹ́sẹ̀ lára tó kaṣọ tó dúpẹ́ lé lórí tó dúpẹ́ lé lórí ẹlòmíì ó tún rọ̀gùn sọ yóò tún máa fàáwò lára rẹ̀ yóò tún máa wo ẹsẹ wọn máa fún ọ tọrọ ọmọ dẹra fẹni tó wa alẹ́ ìbára wa a máa jura wa lọ ní bákan náà ibi ọba tó kálukú sí kó dúpẹ́ ẹni bọ́ ọba tún rìn jìnnà ó rí tẹni títí ẹ náà ju tiẹ̀ lọ bílẹ̀ ayé ṣe wà nù ti ń wọṣọ yẹn yóò pè kí fún ẹnì wa mi ọba tún gbéra síta orí ìdúpẹ́ ìdára ọlọ́run la wà ọlọ́run mọ́sálásí wa lẹ́rú tí ó máa dúpẹ́ ìdẹ̀rẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run gbàdúrà wa ọlọ́run wa dúpẹ́ fún ọ látara àánú rẹ lórí wa lẹ́ẹ̀kan sí i ìdí ọ̀dá gbà kan sí pápá jùlọ rọ̀mùdánù tọ́ lọ àwa dojúkọ iléyá ọlọ́run wa bìọ́ jẹ́ kóun náà bá wa láyé o ọlọ́run wa dúpẹ́ fún ọ bó ṣe fún wa ní ìbáàdà ṣe bá a ṣe máa ń ṣe nínú rọ̀mùdánù ìkóṣuṣu tí máa bá yàn tí èéfì lè sí lọ́ọ̀má ọlọ́mú kúrò nínú sẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run ìwálẹ́rú tí ó tún lékún ní bàádà kódà tá a tún máa ṣe ju bá a ṣe ń ṣe lọ́nu Ramadan ọlọ́run sì bẹ́ẹ̀ fún wa bá a bá wá ń ṣe sí látẹ̀wọ́gbà o ọlọ́run tó ti wá yọ́nú sí wa àánú rẹ̀ máa fi bá wa gbé jimá tòní mọ̀sẹ̀ lákìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ والحمد لله رب العالمين